nítorí tó ń halẹ̀ ikú mú àwọn agbófinró àwọn ọlọ́pàá ti mú gbajúmọ̀ àáfà ìbàdàn ọkùnrin ẹni ọdún méjìdínlọ́gbọ̀n kan àáfà ahmed atilade tó jẹ́ gbajúmọ̀ aláàfáà nílùú ìbàdàn làwọn ọlọ́pàá tó mójútó ètò ààbò ojú pópó dá dúró láti ṣàyẹ̀wò inú mọ́tò rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe fáwọn awakọ̀ yòókù tó ti ń gba iwájú wọn kọjá ṣùgbọ́n kàkà kí àáfàá oníláwàní ńlá yìí fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ìjà ló bẹ̀rẹ̀ sí bá àwọn agbófinró náà jà tó sì ń lérí fitafita pé pípa lòun yóò pa gbogbo wọn ṣùgbọ́n gbogbo bó ṣe ń lérí ìjà sí àwọn ọlọ́pàá àwọn onítọ̀hún kò bá a jan pátá nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ sp adéwálé ọ̀ṣífẹ̀sọ sọ pé lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ kẹrin oṣù kejì ọdún 2023 yìí níṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lójú ọ̀nà ìbàdàn sẹ́kọ̀ọ́ ṣùgbọ́n lọ́jọ́ karùn-ún lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ìyẹn lọ́jọ́ kẹsàn-án oṣù ọ̀hún kan náà làwọn agbófinró bá a lálejò ni wọ́n kàn déédéé yọ sí kúlẹ̀ nílé ẹ̀ níbàdàn tí wọ́n sì gbé e sọ sátìmọ́lé kò ju bíi wákàtí mélòó kan lọ sígbà náà la gbọ́ pé wọ́n gbé Àtìládé lọ sí kóòtù níbi tí wọ́n ti gbà pé ọkùnrin ẹni ọdún méjìdínlọ́gbọ̀n náà yóò ti jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ nílànà tòfin nínú àtẹ̀jáde míì tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí CSP Olúmíwá Adéjọbí fi síta ló ti sọ pé iṣẹ́ ìlú làwọn agbófinró ń ṣe láti rí i pé ààbò tó péye wà fún ẹ̀mí àti dúkìá gbogbo ọmọ ilẹ̀ yìí a sì ní láti máa pọ́n wọn lé iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí kò wá lè la ojú wa sílẹ̀ kí àwọn èèyàn kan máa fi ojú àwọn ọlọ́pàá wa gbolẹ̀ gbogbo ohun tó bá gbà la máa fún o láti dáàbò bo àwọn ọlọ́pàá lọ́wọ́ ìwọ̀sí tí ẹnikẹ́ni bá fẹ́ fi lọ̀ wọ́n Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.